tí ẹ ti ń wo fọ́nrán Ojútólé a ti wà pẹ̀lú Tóyìn Tòmátò tó máa ń dá alẹ́kọ̀ọ́ nípa bí a ṣe lè máa gbádùn ara ẹ̀rí bó tó mẹ́ta tẹ́lẹ̀ Tóyìn Tòmátò wọ́n sí lé ni wọ́n sì ti dé báyìí láìpẹ́ láì jìnnà máa gbádùn wọn dáadáa lórí tẹlifíṣàn Ojútólé Tóyìn Tòmátò ẹ bá kí àwọn alẹ́. ẹ̀yin olólùfẹ́ Ojútólé mo kí yẹn kújọ́ mẹ́ta ọ̀ ṣé dáadáa la bá yín àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa ọ̀ àmín àmín àmín àmín ní orúkọ jésù àmín orúkọ náà orúkọ allah ẹ lónìí tá a fẹ́ gbéyàwó náà ni àwọn oúnjẹ tí ọkùnrin lè máa jẹ tí a máa fi ṣe dáadáa ní ọ̀dọ̀ ìyàwó wa lásìkò eré ìbásùn abẹ́kẹ́ làwọn èèyàn wa lọ́yẹ̀ ìpásùkò táwa ń sìn ẹ̀hún ẹtí bá ti lè ṣe dáadáa fún ìyàwó ẹ̀ kọ́ ló máa yẹ kí ìyàwó wa kó di ayaláya ní bá fi mú security tó ń láyàwó ga mọ́lẹ̀ ọ̀gọ́ lè ṣe dára mọ́ nìyẹn so àwọn oúnjẹ wo la lè máa jẹ jẹ pé tàbá dọ́dọ̀ ìyàwó báyìí à á ṣe bí ọkùnrin. ẹ ṣe gan ṣe mọ̀ pé eré ìbálòpọ̀ ó wà important gan nínú láàrin lọ́kọláya so ọ̀pọ̀ ọkùnrin lè lọ ti sọ right wọn nù nítorí àìlè báyàwó wọn lò pọ̀ dáadáa but àwọn kókó àtẹ́kọ̀ọ́ oúnjẹ tí wọ́n mọ̀ kó àfẹ́ tà wọn àwọn kan ẹni mo pé bóyá ká sọ̀rọ̀ lé lórí ní orí program yìí number one ẹ jẹ́ ká máa jẹ òfìò tiger nut táwọn táwọn mọ́là máa ń ta yẹn ṣé dúdú àbí àbí àbí kan wà. méjèèjì ló dẹ kan brown kan white eh, eh, kan eh. ẹni kan bá yín blend ẹ pẹ̀lú omi àgbọn kan bá yín kan blend àgbọn yẹn kọ́ dẹ̀ mú òfin yẹn náà bá yín blend kọ́ wá yọ omi tẹ́ bá mú bẹ̀ omi tó bá jáde bẹ̀ ẹ̀ mú la ẹgbẹ́ sínú fridge ẹ jẹ́ kó tutù díẹ̀ kò ṣe kó tutù gan kó tutù díẹ̀ ẹ mú tẹ bá fẹ́ sùn lálẹ́ tí ẹ bá wa fi jíjọ́ kejì báyìí ẹ rí i pé kìíní yẹn máa le dáadáa àyìnbó dẹ̀ máa ní iṣan ó máa dúró wámúwámú ẹlẹ́ẹ̀kejì mo máa ń sọ fáwọn ká máa jẹ kùkùmbà àti ẹ̀pà kùkùmbà àti ẹ̀pà dáadọ́ kùkùmbà dáadọ́ fún ọmọkùnrin yàtọ̀ sí kó sì ẹ̀ mú tibítibí le dáadáa ó tún máa ń jẹ́ kí àtọ ọmọkùnrin máa ń jẹ́ kó kí ó máa ń jẹ́ kó dùn wò tóbi ní kí wọ́n bá fi sẹ́yìn obìnrin kò ní lè sùn dànù á fẹ́ gbé mi ó máa ṣe dáadáa lára obìnrin ẹ jẹ́ ká tún máa jẹ ọ̀gẹ̀dẹ̀ dúdú ẹni kọ́ máa bá wa sí ọ̀gẹ̀dẹ̀ tó bá dúdú tó bá ti sè kọ́ sí tèkótèkó tó bá ti wá sọ lórí iná kọ́ bá yín bú èkó ara ẹ̀ kẹ́ ẹ fi jẹ pa ẹ lè fi ṣe oúnjẹ sùn ẹ lè jẹ bí méjìlá lẹ́ kẹ́ ẹ mú mi sí kẹ́ ẹ dẹ̀ lọ sùn ẹ̀fọ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹ̀fọ́ tí ó máa ń tó máa ń jẹ èròjà yẹn ti ẹ̀fọ́ green yẹn tí ò ní tẹ̀tẹ̀ mi mò bí òní tàbí ṣọkọ èyí tó máa ń jẹ èròjà yẹn ẹni kọ́ bá yín sè ẹ̀fọ́ tó bá bá yín sè ẹ fi jẹ iṣu lọ́wọ́ alẹ́ àpọ̀jù gàrí òfin bẹ́ẹ̀ dá fọkùnrin o ẹ ẹ fọwọ́ ti bá ń ti ẹ̀fọ́ yẹn ẹ rọra fi jẹ iṣu kẹ́ ẹ fi jẹ ọ̀gẹ̀dẹ̀ dúdú lálẹ́ kẹ́ ẹ tó sùn àwọn fúrúùtù tún dáa fún ọkùnrin ní watermelon ẹ jẹ watermelon dèpo dèpo ẹ jẹ ti oronú ẹ ti oronú ẹ tẹ bá ti rà. àwọn akọ́mọ́ ti oorun rẹ̀ dànù. rárá ẹ má máa ti oorun watermelon dànù mọ́ ẹ jẹ́ tèpo tèpo ẹ jẹ́ tí ó ronú ẹ̀ tí ó ronú ẹ̀ ó máa ń da àgọ́ ó da fún àti ọmọkùnrin ó lè máa ń jẹ́ kí ọmọkùnrin ó máa ń jẹ́ kí wọ́n ṣe déédéé ẹ jẹ́ ká máa jẹ ẹ̀wà ẹ̀wà náà da wà pọ̀jù ẹ̀ náà gbọ́dọ̀ pọ̀jù ẹ kí ẹ̀wà ẹ má máa kàn jẹ rice rice all the time ẹ jẹ́ kí ẹ̀wà kó máa wà nínú oúnjẹ tí a bá ń jẹ ẹ̀wà náà da fún bàbá àbèjì ó máa kí ẹ̀ jíga ọkùnrin ó máa kó ṣiṣẹ́ kó dẹ̀ dúró wámúwámú and nǹkan mo súrò ni pé kò yẹ kí ẹ máa gbé laptop sí orí itan kí ni yẹn máa ń pa òkú ọkùnrin ẹ má máa gbé laptop sórí itan mọ́ fún gbogbo ẹ̀ tẹ́ ìṣẹ́ lórí làbí ẹni omi tó bá ti dé láyé dákàn jù àgbè sórí itan rárá kẹ́jẹ́ máa fi fóònù sápò àpò omi tó súnmọ́ ibi tí jíga yín wà tó bá vibrate ó máa ń wíkìn nǹkan ọmọkùnrin gbogbo ọkùnrin ló yẹ ká máa ká máa ṣàkíyèsí and ó lè dá ká máa mu omi rẹpẹtẹ ẹ jẹ́ kó omi wá máa pọ̀ àwọn àpọ̀jù igbó mímu sìgá mímu àti ọtí mímu ó máa ń pa nǹkan ọmọkùnrin ni torí àwọn míì kọ́ bá ti bu gbogbo àwọn àwọn ọtí kọ́ńtà. bọ bọ tùbọ̀ àwọn onígbó pé èèyàn lè gbàyàwó wọn fáwọn onígbó máa ń bọ́bìnrin ṣe gan. ẹ ẹ máa ń bọ́bìnrin ṣe bọ̀ ọjọ́ alẹ́ ló máa tẹ́ ìlara wọn wọn á bọ́bìnrin ṣe kí ni kí ẹ èrè olúwa ni kọkùnrin mu nǹkan kọkùnrin lo nǹkan kókó ni pé ó bá obìnrin ṣe kò sí ilẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ ẹ ṣe jẹ́ ká lo natural thing tí ẹ bá ń mu igbó tẹ̀ mu sìgá tẹ̀ yẹ ti mu ọtí ju gbogbo àwọn tí wọ́n ń ta lẹ́gbẹ̀ẹ́ tí tẹ̀ máa mu tẹ́lẹ̀ ọkùnrin mi bàtí mu àwọn tí yẹn kò ní pàfọ́ọ̀mù dáadáa ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ mú wàyè ká gbé etí sẹ́gbẹ̀ẹ́ kan kò ń ṣe nǹkan tó dáa rárá ẹ ká tẹ̀ máa ṣe exercise tá a bá ń ṣe exercise dáadáa ó máa tún jẹ́ kí nǹkan ọmọkùnrin wa kó dúró wámúwámú àpọ̀jù ronú tẹ́ bá ti ń ronú jù ẹ pé ara wa brain yìí ó máa affect jíga ká má parọ́ tanra wa jẹ o ẹ jẹ́ kí ìròyìn kó jẹ́ ìwọ̀ntún ìwòsí eh, wàhálà ṣe jù kò gbọ́dọ̀ pọ̀ jù tá a bá ti ń ṣe wàhálà jù ẹ jẹ́ ká reduce tí wàhálà bá ti pọ̀ jù ó lè affect ẹ jẹ́ ká máa mu yogurt ẹ jẹ́ ká máa mu yogurt ṣe yogurt yogurt tẹ̀ wọ̀ hmm, tí ẹ bá ń mu dáadáa kò ṣe kókó pọ̀ jù o bóyá bíi láàrin ẹyọkun láàrin bíi four days ó wà òkè kò jẹ́ kẹ́ ẹ lọ máa ń bẹ́ every day kẹ́ máa ní tó ẹ ojú tó lé tó sọ pé kẹ́ máa mú yígọ̀tò rárá. torí tó bá tó ló sọ bẹ́ẹ̀. ẹ wá sọ pé ìlú àwọn ìdílé bá mú yígọ̀tò pé too much of everything náà máa rí bákan so ẹ yẹ ká máa mú yígọ̀tì bóyá ẹ̀kún láàrin ọjọ́ mẹ́ta sọ́jọ́ mẹ́rin yígọ̀tì náà da gan ó máa jẹ́ kí àtọ̀ wa kó kí ó máa jẹ́ kí tibitibi kó dúró wámú wámú dáadáa so gbogbo wọn ti mọ̀ pé kí n bẹ́yàn ọkùnrin wa sọ̀rọ̀ torí inú wo kì í dùn kí security man kó máa la. yàwó gàmọ́lẹ̀ kí ṣe dírẹ́fà kó máa báyàwó ọ̀gá kó máa dàyàwó ọ̀gá mọ́lẹ̀. ẹ jọ ẹ̀yin ọkùnrin o ẹ fi bùrọ̀dá ṣẹ̀fídìgà yìí ẹ fi ọjọ́ ọ̀la fáwọn ìyàwó yìí o ẹ ṣe gan ọ̀rọ̀ ẹ ti gbọ́ látẹnu Tóyìn Tomato pérépé ogun kan tí wọ́n bá sọ àárí ẹ̀kọ́ kan tàbí méjì kan bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ ká ṣọ́ra fún àmujù ọtí àmujùgbó àmujùgbó tẹ́ntàlójú ti yá fún mi ọjọ́ alẹ́ kọ́ bí orúkọ ẹnìkan ní alẹ́ làgbà ẹnìkan ní alẹ́ lójú ẹ̀jẹ̀ náà sọ ọjọ́ alẹ́ wa gbogbo ẹni tí wọ́n fẹ́ bá tóyìn tó máa sọ̀rọ̀ nígbà wọn náà lè pè é sí. zero eight zero thirty five seventy nine twenty one twenty two. ẹ bá àpẹẹlẹ kan sí. oh eight oh thirty five seventy nine twenty one twenty two. àdẹ́gbẹ́ ẹni tí ẹ bá fẹ́ gbádùn tóyìn tó máa dáadáa ẹ lọ sí orí YouTube kí ẹ type tóyìn tomato tv tóyìn tomato tv